adápẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé anábí àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀n kò fi ìkẹ́ ìkòwé kárí gbogbo wọn gbogbo tó bá ń tọ ìlànà anábì tó fi ọjọ́ ògùn níbi tí a kànú tíra Riyadu Salihin lil Imam Nawawi alayhi rahmatullah òun náà ni kitabu salam ọ̀rọ̀ nípa báwo ni a ṣe máa ń sálámà sí rẹ ni báàbò yìí ó ṣe kókó gidi gan pàtàkì jùlọ nírú àsìkò tí a wà yìí àti nínú ìlú tí a ń ṣẹ̀mí níbẹ̀ yìí torí ọ̀rọ̀ nípa ákìrẹ ni ákìrẹ ni gbogbo náà ni a máa awuyewuye tí ń lọ ní orí rẹ̀ gbogbo àwọn nǹkan tí kò sí lára ìkíra ẹni tí àwọn èèyàn kìbọ̀ tó ṣe pé àwọn náà gbà pé eléyìí ọ̀wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kò wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àmọ́ wọ́n máa wá àwọn ìdí kan sí kejì láti fẹ́ fi gbé wọlé bí kò sí tí ó ta ko ẹ̀sìn níbẹ̀ sọ̀bí idinláyì ta'ala gbogbo àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àkìrẹ ni ẹ̀rí oríṣiríṣi àwọn ìrújú táwọn èèyàn mú wá so a gbìyànjú kọ́lọ́mọba kó ṣe nírọ̀rùn láti dé gbogbo ibẹ̀ pátápátá pẹ̀lú òkú ọlọ́run ọba so náà ni ó ṣe kókó kí àwa tí a bá ń wà níbi halqa kí a tẹ̀léra wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ ká fi ẹ̀mí tẹ̀léra wa sábẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kójú kó ṣe wá ní àǹfààní náà. بسم الله الرحمن الرحيم okay. قال المصنف رحمه الله تعالى كتاب السلام باب فضل السلام والامر باحسانه قال الله تعالى يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها وقال تعالى فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة وقال تعالى وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال تعالى هل أتاك حديث الضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلامة قال سلام وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفته وما لم تعرف متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله آدم صلى الله عليه وسلم قال اذهب فسلم على أولئك فسلم على أولئك نفر من الملائكة من الملائكة جلوس فاستمع ما يحب فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية بقيتك فقال السلام عليكم وقالوا السلام عليك ورحمة الله فزادوه ورحمة الله متفق عليه وعن أبي أمارة وعن أبي أمارة البراء البراء بن عازب رضي الله عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بسبع بعيادة المريض واتباع الجنائز وتشميت العاطش وتشميت الأعطس ونصر الضعيف وعون المظلوم وإفشاء السلام وإبرام مقسم مقسم متفق عليه وهذا نص إحدى روايات البخاري نعم الإمام النووي عليه رحمة الله وني كتاب السلام أرنقى كيكي رايني باسمان سلم سيرايني ntí wọn kọ́ fi bẹ̀rẹ̀ òun ni báàbù fadli salam ọ̀rọ̀ nípa ọlá oore ńláńlá ládá tó wà fún kásálámà síra ẹni wal amru bí ifṣà ihi àti bí islam bó ṣe pa láṣẹ ipe agbọ́dọ̀ máa fọ́n sálámà ṣiṣẹ́ yìí ká ìmọ̀ sálámà sí rẹ ni a gbọ́dọ̀ máa fọn káàkiri àwùjọ àwọn èèyàn ọlọ́wọ́n bá pa wá láṣẹ bẹ́ẹ̀ ẹni pé kójúké tí ó máa jáde lẹ́nu yẹn láti kíra ẹni òun náà ni assalamu alaikum alimamu Nawawi alayhi rahmatullah wọ́n mú àwọn aya quran wá ní bí oríṣi mẹ́ta sí mẹ́rin láti fi ṣàlàyé káfílérí pé sálámà tí a ń sá síra ẹni nǹkan kan ni tí ó fẹsẹ̀ rinlẹ̀ láti inú al-Qur'an àkọ́kọ́ àyà tí wọ́n kọ́ mú wá òun nínú suratu Nur àyà 27 ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wàtòsàlémù ala ahliha olúwa ní mo pè yín onígbàgbọ́ òdodo la tadkhulu buyutan ẹ gbọ́dọ̀ wọ ilé kan ghayra buyutikum tí ì ṣe ilé yín níkẹ́ gbọ́dọ̀ wọ ilé onílé hatta tastanisu àfi kẹ́ pé ẹ wá ìyọ̀ǹda wàtòsàlémù kẹsálámà ọ̀rọ̀ yẹn wọn ọlọ́wọ́ wò tó lera wọn bó ṣe bí ó ṣe wá níbí sálámà lèyàn kọ sá lẹ́yìn ìgbà tí yẹn bá sálámà èyàn wà á ṣe sùúrù díẹ̀ láti fi retí ẹni tí ó wà nínú ilé ìyẹn ni pé tastanisu wa tusallimu ala aliha ẹ retí ìyọ̀ǹda mana testadinu ẹ wá ìyọ̀ǹda ẹ sálámà. ẹ wá ìyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó nílé pé ṣé kí n wọlé nígbà tí yẹn bá sálámà tán ara pé ń ṣe èèyàn retí ìyọ̀ǹda ni pé kéèyàn ó jẹ́kẹ́ni èèyàn dáhàn lóhùn kọ́dá olóhùn tó bá ní kọ́ so bákan náà lẹ́yìn yẹn kò tún wá retí kó sọ ọ pé so rí pé níbí nísìn bá ní hatta tasta'nisu wa tusallimu so ọlọ́run ní pé kẹkúnlẹ̀ ẹkọ ba mọ́lẹ̀ náà kó tó di pé ẹ wọlé kí ló wí ẹ sálámà kẹ wọlé sobákanáà ọlọ́run tó ní wa idha dakhaltum baytan wa idha dakhaltum buyutan fasallimu ala anfusikum tẹ́ bá ń wọlé náà tó ṣe pé ilé yín ni ẹ sálámà síra yìí àwọn afáà ní pé náà àbí ẹ sálámà sáwọn tó wà nínú ilé káwọn náà dáhùn sálámà ti yín padà tahiyatan min indillah kíkí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba mubarakatan kíkí tó ní àlùbáríkà nínú ẹni pé tí oore ọlọ́run ọba wà níbẹ̀ kíkí ẹ̀sìn ni kíkí tó ṣe pé ládàá ń bẹ ń bẹ mubaraka tó lálùbáríkà nínú ẹ̀rí báwọn ara ọ̀nà tí yẹn fi máa wà lùbáríkà òun ni ká sálámà sí rẹ̀ ni asalaamu alaykum kí wọ́n lọ dá lóhùn salam kìí ṣe pé owó táwọn ń gbé wà lùbáríkà lọ́wọ́ yín owó àlùbáríkà yìí ò lè ra àlùbáríkà kankan bẹ́ẹ̀ wọ́n kì í ra àlùbáríkà kò síbi tí ọlọ́run ti sọ dánàbì ti sọ ẹ̀wò níbi kíkí lásán ọlọ́run bá ní tahiyatan mubarakatan kíkí tó lálùbáríkà lélẹ́yìí náà ni ẹ má fáwọn èèyàn lówó àlùbáríkà máa wo kíkí lèèyàn ti máa ń rí àlùbáríkà ẹ̀wọ̀ lọ́lọ́wọ́ bá ló kílẹ̀ léyìí kẹ́nìkan wá dé kọ́ni wá sanwó àlùbáríkà ẹ̀sán kọ́ fẹ́ gba yín lójú nù ó dé wọ́n dé wọ́n gbé gbajúgbajú dé nù pé wọ́n bíta wá bá dé ìwọ́ àlùbáríkà lọ́wọ́ kan yìí àbá kan ẹ fi bò wá ẹ fi hàn wá pé ń bo nìyẹn ti mọ rà àlùbáríkà ẹ̀wọ̀ ẹ wo kíkí lásán wàlá ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ súnà kò sí àwàdà ń bẹ̀ ẹ̀wọ̀ nǹkan kíkí lásán ọlọ́wọ́n bá pè ní tẹ̀híyàtán mubarakatan ó ní min indillahi mubarakatan tayyiba kíkí tó dáa jùnú tó ní oore nínú tó ní pé kí ni bó ṣe kí ẹnìyẹn ó ní ládá bẹ́ni ẹ̀nà ṣe dáhùn òun náà yóò ṣe kí ni yóò ní ládá ọlọ́wọ́n bá tó ní wa idha huyitum bi tahiyyatin olùwàntàbá kí yín ní kíkí kan yẹni pé fàáyù bí ahsana minha ẹ̀yin náà kí wọn ní kíkí tó da jù bẹ́ẹ̀ lọ awrudduha àbí kẹ́sì dádìdì tí wọ́n fi kí yín padà tẹ́nìkan bá ní assalamu alaikum ẹ̀yin náà lè dá lóhùn pé wa alaikum assalam ẹ̀rí pé salamu nìkan lòun sọ wọn náà dá lóhùn pẹ̀lú assalamu alaikum wa alaikum ni pé assalamu alaikum olè dá lóhùn pé wa alaikum assalamu wa rahmatullah ìyẹn ni pé the ahsana minha wọ́n kì ní ìtọ́ dájú tí ẹ lọ́nu àbí kò sì tó fún pé pé assalamu alaikum tó wá ní assalamu alaikum tí wọ́n wá dá lóhùn pé wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuhu ìyẹn tó pé fún un ẹwọ bí anabi sallallahu alaihi wasallam ṣe ń kọ́ wa ní ẹ̀kọ́ súnáà nígbà mi ṣe rí àwọn tó máa ń kal Qur'ani láláì mọ̀túnmọ̀ rẹ̀ ah n tí wọ́n fi ń sera wọn kìí ṣe díẹ̀ nǹkan kùránì lẹ́nu bá mo ti kàtẹ́ àwàlá nǹkan kùránì kan lọ́sọ̀ọ̀sẹ̀ kí o mọ̀ tó mọ̀ tó ń ké kódà kọ́ra ka ojú kan kó sì rọra gbé ìtumọ̀ rẹ̀ ní Yorùbá kọmọ wá wù báyìí bí tí mo kà ní kọ wá ka ìtumọ̀ rẹ̀ náà ní Yorùbá so ó ní ládá fún yàn torí Ọlọ́run ní afala yatadabbaruna al am ala qulubin aqfaluha kí ló dé tẹ́ ka alukur'an tẹ́ ní lè ronú sí i alukur'an bi tadabbur kéèyàn ó rò kéèyàn ka kur'an kéèyàn ó mọ tuma tí ń wí kó ronú sí i òun ni pé ah wọn ọlọ́wọ́ mọ̀ pé lágbájá yìí ń ka alukur'an lọ ń ka alukur'an lódodo torí pé kíni awúrú bíi nìsín bàbá mi tí ọmọ bọ́mọ rẹ̀ fa fìtínà lórí pé àbí ìyá mi tí ọmọ bọ́mọ rẹ̀ fa fìtínà ẹ̀wò ń sì máa ka alukur'an yìí ìsìn kàbí nínú Qur'an ẹwùn tọ́lọ̀ wọn máa ń sọ nípa al-Qur'an nípa kíkiri ẹni lásán nínú al-Qur'an so bákanáà wa qala ta'ala ọlọ́run sọ wáyé pé hal ataka hadithu dayfi Ibrahim al-mukramin olúwa ní ọ̀rọ̀ àlejò tó bá anábì Ibrahim ọlọ́run bá ní ṣe bá ti sọ fún wa anábì sallallahu alaihi wasallam ṣe bí a ti sọ fún wa anábì ọ̀rọ̀ nípa dhayf ibrahim ọ̀rọ̀ nípa anabi ibrahim al-mukramin àwọn ẹni àpọ́nlé tán wá bá anabi ibrahim ní àlejò ididakalu alayhi ìgbà tí wọ́n wọlé tọ̀ anabi ibrahim faqalu salama salama ni wọ́n sásá anabi ibrahim wọ́n bá lẹ̀ wọ̀ wọ́n kúnlẹ̀ wì waqalu salama wọ́n salama sí anabi ibrahim ni qala salamun anabi ibrahim náà sì dáhùn lóhùn òun náà dá sálámà padà sí wọn so ẹwọ ẹwọ súnà anabi ọlọ́run ọba ìlànà àwọn anabi ọlọ́run òun náà ni kíkíra ẹni so bí alimami nawawi rahimahullah bí wọ́n ṣe mú àwọn àyà wá látinú alqur'an kódà kí n wọ́yà yìí lásán ó tó fún ẹni tó bá nìkan pé ah, ọ̀rọ̀ sálámà náà lọ́wọ́ bá sọ tó báyìí nínú al-Qur'an ọ̀rọ̀ ká sálámà sí rẹ ni anabi ah, Ibrahim ana la amaye distance ń bẹ láàrin anabi Ibrahim sí anabi sallallahu alaihi wasallam ọgọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún ni ọ̀yẹn ni pé àìmọye ọgọ́rùn ọdún náà ní ń bẹ láàrin wọn ẹwà anabi sallallahu alaihi wasallam àti nabi Allah Isa lásán 500 years ní ń bẹ wọn five hundred years kátó anabi Ibrahim so ẹ wá wọ́n gbàtọ́ lọ́wọ́ bá ń ròyìn tó ń ṣẹlẹ̀ lérí sí anabi Ibrahim fún wa ẹni pé àwọn mọ̀láìkà tó wá kọlu salama wọ́n salama sí anabi Ibrahim ni anabi náà ni kọ́lá salamun qawmun munkirun ẹni pé ah òun náà salamu sí wọn padà wọ́n ni àmọ́ àmọ́yìn o àmẹ́yìn yìí rí so bó ṣe léwọ̀n ọmọ wọn ó sì wọlé lọ ó sì lọ lè gbé nǹkan àlejò wá lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní ṣe wọ́n ní àlejò níta fẹ́ lọ kọ́hùn náà ni pé kíkírẹ́ ni yìí ṣe ìlànà tí ọlọ́wọ́n bá ti là kalẹ̀ yẹn ni pé ká sálámà sí ara ẹni abdullahi ibn amr ibn as radiyallahu anhuma anna rajulan oní arákùnrin kan sáàlà rasulallah sallallahu alayhi wa sallam ó wá anabi sallallahu alayhi wa sallam ó ayyul islam khayr ó ní islam wo ló dáa jù ẹni pé lẹ́yìn ìgbà tí yẹn ti ń jẹ́ mùsùlùmí gbogbo tí yẹn fi máa ń jẹ́ mùsùlùmí ní ń ṣe gbogbo tí yẹn máa fi ń ṣe islam lẹ́nu yẹn ń ṣe ewu lálé sọ pé ah islam tẹ́lẹ̀ yìí dáa ibẹ̀ ni ṣe ń ṣe yìí ah tiẹ̀ yìí ló dáa jù ṣe pé yẹn lè máa sìnkán gbàmí tí wọ́n á ní èwo ló dáa nínú rẹ̀ ṣe pé àwọn èèyàn máa ń lọ léwe wọ́n ní iléèwé wo ló dáa jù ẹ̀ lélẹ́yìí èèyàn ṣe islam wọ́n abẹ́ rẹ̀ ti pé islam wo ló dáa jù anabi sallallahu alayhi wa sallam ó ní ah, islam tó dáa jù ni pé tut'ima at-ta'ama tó bá ń sẹ́sìn tán máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ máa fún àwọn èèyàn ní oúnjẹ jẹ bákan náà wa tuqra'u as-salama mọ́ sálámà sáwọn èèyàn ala man arafta àtẹ́ntọ́mà wàmán lamtari àfẹ́ntọ́mà masalama sí wọn muttafaqun alayhi bukhari àti muslim ló gba hadith wa ibi ilé ó ti rí àṣìṣe láńlá àti àdánwò láńlá tó bá àwọn èèyàn tó ní pé lágbájá ìní sálámà sí o lágbájá ìní sálámà sí má àbíwá sálámà sí mi ní dá lóhùn so ènìyàn ń pa súnà nàbí sallallahu alaihi wasallam ń pa lára ń parẹ́ ni ẹ̀wùn tá nàbí sọ nìyí èèyàn máa ń gbọ́rọ̀ sí èèyàn máa ń gbọ́rọ̀ sánàbì lẹ́nu ni ọfà sòkòtò sókè àbí ọlànàbì lọ pọ̀ láṣẹ òun lọ hijab ní àṣẹ ànàbì ni sọ ara àṣẹ ànàbì náà rèé o tó rẹ́ lómi kọ̀ mọ̀ báwọn ọkàn gbà lọ́dọ̀ ẹnìkan bí mọ́ sálámà sáwọn èèyàn máa ẹnà àtàbà wà nínú kí nìkan ni ẹnà àlámà sálámà síra wa o lẹ́nu kan bá sálámà síra wa ni ọkàn ní káàsán ní àbíkọ́ mọ́ dáhùn lóhùn dáadáa ah so kò ti gbọ́rù hadith ẹ̀wọ̀ àdísì ni wọ́n náà ń gbọ́ lónìí yìí o wọ́n bí anábì pé islam wọ́n lè yẹn lè ṣe jù tó dáa anábì ni máa fún àwọn èèyàn ló ń jẹjẹ ẹni pé kí wọ́n máa la ahùn bákan náà kí wọ́n sì máa sálámà sí gbogbo èèyàn yányá atẹ́ntọ́ọ̀mà atẹ́ntọ́ọ̀mà bóun islam yẹn ṣe lóore ó ní pé islam tó lóore ni pé ó láǹfààní láti lè rí àwọn èèyàn bá sọ ohun tí wọ́n bá ń ṣe tí ọ̀dà ó sì láǹfààní láti lè rí àwọn èèyàn pè láti mọ̀ ṣe dáadáa tó rẹ̀ tí èèyàn fún lóúnjẹ tó jẹun lọ́dọ̀ rẹ so àbó nídìí kankan ó fún ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ sí ọ àwọn Yorùbá náà wọ́n sọ wọ́n tẹnu bá ti jẹ ojú máa ń tì tẹnu bá jẹ ojú ó tì ni so ó fún ó ṣe dáadáa sí i níjọ́ tó bá rí nǹkan tó fẹ́ pè lákìyèsí kódà tí o bá fẹ́ ṣe nǹkan yẹn yóò wò pé alágbájá ah, yìí kìí sí èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi o ah, jìngbọ́n tí ń tẹ́tí sí nǹkan tí tó fẹ́ sọ fún mi yìí àwọn pàtẹ́ kí wọ́n ló ti di gbọ́ndí salamu alaikum hmm, hmm, ẹgbà tán abóti ẹ̀ kọjá àwọn salama sí yàn afá ẹ̀ salama sí àwọn ẹrù yín báyìí àwọn bídí àníyìn so njọ́ tó bá rí tí bá ń dẹ̀dẹ̀kúdánwò tí ó níwọ̀ gánlá pé kí lẹ́ni yìí ń ṣe ò nílé ṣe kí ni ò nílé sọ fún un tróńgò ní rẹ́dì láti fẹ́ gbọ́n kankan tó tẹ̀fẹ́ bá wọn sọmá yóò ti rí pé o hate mi àbí o kórìíra mi mìíràn kórìíra rẹ̀ so ẹ̀kọ́ tá nẹ́bí sọ̀rọ̀ sálámù kọ́ wa nípa sálámù lélẹ̀ anybody ni ẹ mọ sálámù sí so a padà ká síwájú ní tí ìfẹ́ débi yẹn nìsín wọn Abi Hurairata radiyallahu anhu Abu Hurairah ló tó ń gba hadith mi wá àní nàbí sallallahu alaihi wasallam qala nínú sallallahu alaihi wasallam sọ lámà kọlọkọlọ ọ̀tá àlẹ́ àdámà onígbà tí ọlọ́wọ́ bá dá nábì ádámù tán ẹ̀wọ̀ àwọn ìtàn tí ó bá lẹ́sẹ̀ lẹ̀ nínú hadith anábì sallallahu alaihi wasallam irú àwọn ìtàn yẹn lèyẹn máa ń sọ jáde ẹ̀wọ̀ orú tàn tá fẹ́ sọ yìí nìsín ìtàn nábì ádámù ni anábì sallallahu alaihi wasallam ní ń ṣàlàyé rẹ̀ fún wa nínú hadith tó lálàáfíà torí nù Bukhari àti Muslim ni hadith yìí wà àbúrúra ní kí anábì sọ fún un pé lámà khalaqallahu ta'ala adam bàtọ́lọ́ ń dá anábì adam tán qal ọlọ́run wá sọ fún pé idhab fasallim ala ulaik wọ adam lọ́lẹ̀ báwọn ẹni yìí kọlọ sálámà sí wọn ulaika nafarun minal malaika julus àwọn malaika táwọn jòkó yìí lọ́lẹ̀ sálámà sí wọn fastami' ma yuhayyunaka kó o dẹ́tí gbọ́n táwọn ò fi kí ọ padà o. فإنها تحيتك وتحية وتحية وتحية ذريتك sórí kíkí yẹn òun ni kíkí tó ma fi kíyàn títí ẹ gangan bákan náà kíkí táwọn àrọmọdọ́mọ rẹ̀ ọmọ fi kíra wọn nù kọfàkọ́ọ̀lù gbàtà nàbí adamu dọ́dọ̀ wọn ó ní assalamu alaikum ó wá sálámà sí wọn so assalamu alaikum ló wí fún wọn wà kọ́ọ̀lù àwọn náà wá dá lóhùn pé assalamu alayka wa rahmatullah fazadu àwọn míì fi lékún pé wa rahmatullah ẹni kúgbà táwọn dá lóhùn tán wọ́n ní assalamu alayka àwọn tó wá dá lóhùn pé wa rahmatullah ẹ̀wọ̀n níbi yìí ní ìsìn ní kékeré assalamu sí ẹ̀kọ́ assalamu alaykum wọ́n ní assalamu alaykum kò sí tó burú bẹ́ẹ̀ so kí wọ́n ní ah, àwọn ìsẹ̀wọ̀n tí wọ́n ti assalamu alaykum àwọn ìsìn assalamu alaykum padà so èèyàn ọ̀ tí ìrẹ́rí ọ̀nà ẹ̀rí ara ẹ̀rí tẹ́ni wọ́n máa ń lónà wọ́n ni assalamu alaikum wọ́n ni assalamu so irú ẹni so iná ni ìgbà tí adam tó kọ́ kí adam kí wọ́n àwọn màláíkà náà dá padà fún àmọ́ tó fi wà rahmatullah wọ́n tó fi fún wọ́n fi dá padà fún bẹ́ẹ̀ náà so lẹ́yìn túmọ̀ sí pé irú yìí tí anábì Ibrahim ṣe lẹ́ẹ̀kan yẹn ẹnì kí mo sọ wípé ìlànà àwọn anábì ọlọ́run ni sálámà kìí sí lérí anábì Ibrahim ló ti bẹ̀rẹ̀ bóyá ńlá ti rí anabi adam alayhi salam naam bákanáà abi umara ẹjí kí n yẹ́ gini kan bí ẹgbà tán ní pé lamma khalaqallahu ta'ala adam wọ́n ni sallallahu alayhi wasallam o lè so tura nabi ọlọ́wọ́ ba náà ni kò sí tó burú bẹ́ẹ̀ bí kí n yọ sọ pé radiyallahu anhu fún àwọn sọ̀hábà bí kí n lù fẹ́ lù mí náà sin tó burú bẹ́ẹ̀ tí yóò bá ti lẹ́ni pé déédéé ipò àwọn sàhábà náà lẹ́ni yẹn náà wà tó bá ní lágbájá bóyá fà lágbájá kí wọ́n ní radiyallahu anhu bí kí wọ́n ní ṣékò sèmi kí wọ́n ní radiyallahu anhu kò sin tó burú bẹ́ẹ̀ tí yóò bá ti lẹ́ni pé maqama ẹni pé ipò àwọn sàhábà ní abẹ́lẹ́gbẹ́ wọn náà lòun náà ń jẹ́ ní mo fi sùlù radiyallahu anhu fún un náà ayọ́ tún yẹn ní kọ̀ọ̀bá mu. عن أبي عمارة البراء بن عازب رضي الله عنهما أبي عمارة الأكبر أيوة براء بن عازب قال أصبعك أمرنا رسول الله بسبع هنا النبي صلى الله عليه وسلم وقال شيئا وان كميجي كان بكما شيء بعيادة المريض كما تلي على أكمل لبي على إسان أنتو باري كما لكي ara in tó ń jẹ́ ojúṣe mùsùlùmí lélẹ́yìí èèyàn gbọ́ pọ́rẹ́ yàn kí wọ́n lọ lè kí kí wọ́n lọ lè bẹ̀ o kọ́dà nẹ́bí sọ̀nà kọ́dà wọ́n bá jẹ́ pé tí ó jẹ́ kẹfìrí náà lọ́ba rẹ̀ kẹfìrí ẹni tí èsì mùsùlùmí rárá ara ẹ̀kọ́ Islam ní kí wọ́n lọ lè bẹ̀ o tùdá nẹ́bí sọ̀nà àlẹ́sọ̀nà wọ́n lọ lè bẹ̀ ọmọ Yahudi kan o nípa ọmọ yẹn kìkì ń ṣe mùsùlùmí ó sì wà lórí ara ẹ̀ anẹ́sọ̀rọ̀ sọ́lá so ẹwà ni wọ́n lo ìyádà ìyádatul marid wọ́n lo ziyaratul marid ìyádà ni kí ṣe ń lẹ́dí yukarrir nafsa yukarrir yóò tó pé kìí sí pẹ́ kan lè yóò ṣe yóò máa ṣe yóò máa ṣe yóò máa ṣe yóò máa ṣe náà ni títí tààrẹ nìyẹn tí ó fi yá suna na fi pe ní ìyádatul marid bákan náà wattiba'il janaiz ara tí ọlọ́run tó pa wá láṣẹ ká lọlẹ̀ bá wọn sìn ká lọ bá wọn sìn òun náà ni ká bá wọn kírun sí la ká bá wọn gbé lọ sí ìtẹ́ ká lọlẹ̀ bò mọ́lẹ̀ ibi tí wọ́n bá sìn sí wàtàṣmí ti lọ àti bákan náà tó bá ń sìn kí o kì lẹ́yìn ìgbà tó náà bá ti dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba tán bákan náà wà nasrul da'ifi ẹ̀ńtọ́ lẹ́ tí ipa rẹ̀ ọ̀ká nǹkan kan láti ṣe táwa bá lágbára láti lè bá ṣe ká lápá bóyá tó ní ṣe pẹ̀lú agbára ni ká ràn lọ́wọ́ pẹ̀lú agbára tiwa bóyá agbára owó ni àbí agbára ara gangan ká ràn lọ́wọ́ ká ràn lọ́wọ́ nọ́sùrù dọ̀ọ̀ì ẹni tó so káwọ pé alágbájá yìí ah, ó sì ní bùkátà sí nǹkan báyìí ipa rẹ̀ ò sì ká yóò ràn lọ́wọ́ gbogbo nǹkan tí pààyàn bá ká náà lè yẹn máa ń ṣèrànwọ́ fún yàn lérí rẹ̀ sọ ọlọ́run kó mọ́ ṣe àṣàánú fún wa kó ṣe wálé tó ṣe pé yóò lè máa ṣèrànwọ́ fún ẹni tí wọ́n bá lẹ tí kò ní agbára láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe so bákan náà ìrànwọ́ tá ń sọ yìí gbogbo ọ̀nà ló lè gbà wá gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ni anabi sallallahu alaihi ni mo fi ń ṣèrànwọ́ fún yàn kọ́dà anabi ṣèrànwọ́ fẹ́ lómi pẹ̀lú fífẹ́ bí ọkọ̀ tiẹ̀ kú ni ah, ah, ah, wà ní ráre jẹ́ kí n fẹ́ ọ sọ̀nẹ́ sọ̀rọ̀ sọ́lámù ṣe bẹ́ẹ̀ sotori pé kí ni ntú ànábì rí kó jẹ́ ìrànwọ́ fún ẹnìyẹn nìyẹn gbogbo àwọn nǹkan yẹn náà làánà gbọ́dọ̀ máa gbìyànjú láti máa ṣe gbọ́dọ̀ máa gbìyànjú láti máa ṣe so àwọn èèyàn àwọn èèyàn kọ́ra kejì kí n ra sún wálé díẹ̀ àwọn tá a lá gbìyànjú súnà á lẹ níbi ìmọ̀ dútìra wa ràn ra wa lọ́wọ́ tí àwọn ẹnìkan kú nísìn tó bá ti ń sọ fáwọn èèyàn pé ta ní ọ̀fẹ́ ní ọ̀fẹ́ ta ní ọ̀fẹ́ wọ́n ní dáàbò ẹ fẹ́ ọmọ yìí ah, ọmọ mélòó ọmọ méjì nìkan ah, ní ọ̀họ̀ ni ah, ọkọ rẹ̀ kú ní ta ní ọ̀fẹ́ ọmọ mélòó wàlá obì màkán ọ̀họ̀ lọ́nu so àwọn èèyàn wá ń ráre lọ gbáà láwọn obìnrin sùúrù eléyìí èèyàn máa ń rẹni lọ́wọ́ ni ẹ̀yẹn tó ń sún sẹ́yìn díẹ̀ náà àwọn obìnrin míì náà wọn lójú àánú yẹn máa lójú àánú ọmọ ìyá yẹn láti ṣèrànwọ́ fún un láti ṣèrànwọ́ fún un pé á ah, ìnira ní bọ̀ yìí á ah, Allahu Akbar àwọn obìnrin níbẹ̀ tó pa ń wọ́n bọ̀ kọ́ wọn sọ̀rọ̀ gbà náà kájọ wà papọ̀ kó fi jẹ pé ìyá yìí kò ní máa ọlọ́run mọ́ ṣáà fún wa. tó ẹ wo àwọn àwọn àwọn àwọn ànsọ́rù àwọn ànsọ́rù wọ́n ṣe ṣe pẹ̀lú ara wọn níbi ìṣọmọ ìyá níbi ìrí rẹ ni pé tí bá ń ṣe ọ́ ní ṣe ìmì náà ṣùgbọ́n kọ́ wọ́n ṣe káà náà ká lè dérú irú kò dáadáa báyìí so wọ́n ni pé anabi sallallahu alaihi wasallam ó ní ká máa ran ad-da'if ẹ̀ńtọ́ lẹ tí parẹ́ ọ̀ká nǹkan kan tí ìnira mú tí à ń jẹ́ bákanáà wà ẹ́wùnil mọ̀lúùm kátó máa ṣe ìrànwọ́ fẹ́rin táwọn yẹn fẹ́ sàbòsí fún ẹ̀nà fẹ́ ṣe àbòsí fún káràn lọ́wọ́ pé á ah, wọ́n sì fẹ́ yan ọjẹ́ báyìí ìyàgbogbo ọ̀nà tábà gbogbo àtúnwò fi ní yan bákanáà ká tó máa fọ́n sálámà ká láàrin ara wa ní ká máa kíra wa ká sálámà ṣùgbọ́n wa ibrar al-maqsim bákanáà tá a bá búra fún yàn ká jẹ́ kí búra yẹn kó di òdodo ká máa mú sẹ́ wọ́n lọ sàdéhùn fún lágbájá lóṣù búra pé pẹ̀lú báyìí fún wàláhì búra so kí n gbìyànjú pé bó ní ṣe ṣe tí mo búra lélẹ́ yìí ẹni pé ibi tí mọ́mù náà àbí tí wọ́n nídìí ń bẹ̀ òun náà ni ifsha'i as-salam tán nídìí náà ìfán ìmọ̀ kíra ẹni ká ìfán sálámà kàbí tán nídìí mẹ́rin tó fi kó hadithi yìí wa ní kama sálámà kama sálámà síra wa wọn mọ̀ ní ìmọ̀ kúnlẹ̀ káàkiri wọ́wọ́wọ́wọ́ àbí kíkiri ẹni náà ni wọn kama sálámà wọn ni ada lafso ihda riwayat bukhari wọn ni gbólóhùn yìí ọ̀kan nínú riwaya alimami bukhari ni bákan náà abu hurairah radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم لن صلى الله عليه وسلم صبايك لا تدخلوا الجنة حتى تؤمنوا أن يقولوا الجنة أبي قد جنتي بأورا يجوكو دادا تي إيماني فسمولا لنرى ẹni yẹn ni والجنة wà lìjẹ́ náà kọlifíkíṣà àkọ́kọ́ nù tí ó kọ́ fi wà lìjẹ́ náà ẹni tí ó ó gbà pé ẹlòmíì tó ń bẹ tó lè ṣe nǹkan tọ́lọ́run ṣe fúnyà bóyá àfa kan ni àbí ẹni ọlọ́run kan ni àbí bàbá kan tó gbà pé ó lè ṣe nǹkan fún un ní nǹkan tó ṣe pé ọlọ́run ọba ní wọn ń ṣe irú ènìyàn yìí ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò nígbàgbọ́ ẹyọ kan nínú ènìyàn sọ àbí nǹkan kankan bẹ tó ṣe pé àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ó lè ṣe ọgbà pé pàró oúnjẹ òǹkà bẹ́rẹ́ olùmọ́jẹ̀ká burú sí òun sùúrù ẹni yẹn kò nígbàgbọ́ kankan o bákan náà ó tún gbà pé tí ń jẹ́ ìjọsìn ọlọ́run ọba àwọn kan bẹ tó sí pé èèyàn lè máa ṣe fún wọn bá ti ṣe fọ́lọ́run àlè ṣe fáwọn eléyìí náà sùúrù ẹni yẹn kò nígbàgbọ́ sọ́lọ́run o wala tu'minu tọ̀ Ànábì wa ní ẹ wá lè tí ì jẹ́ ẹni tí ó jẹ́ olùgbàgbọ́ yányán tí gbàgbọ́ yóò pé hatta tahabu àbíkẹ́ máa fẹ́ràn ara yín ìgbà míì ìyẹn lè là níbi gbogbo ọ̀rọ̀ ẹlẹ́bọ dẹ́ta ń kà yìí tí ó pé ẹnìyẹn kò ń ṣẹbọ kankan bó ṣe lè kọ́ ma níbi rùbùbíyà ọlọ́run àbí níbi àwọn olùhíyà ọlọ́run kò ní ọ̀tún kankan tí mu ní ọ̀tún sọ́ra olóòka olóńdè onípàrọ̀ ń kírun rẹ̀ kò gbà fáyé kan lè ba tòun jẹ́ ó gbogbo akéda rẹ̀ dúró pẹ̀lú ọlọ́wọ́n ọba rẹ̀ kọ́lá asma wa sifat ó dúró àmọ́ kìí fẹ́ràn ọmọ ìyá rẹ̀ sùúrù ẹni yẹn ìmánì rẹ̀ ò tí ṣe kíni kò tí ì pé tura nàbí ni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anábì ní ẹni tí ì jẹ́ olùgbàgbọ́ tí ó pé tó ní mùsùlùmí tó pé dà kán á náwó sí ọ ọ̀ntì lẹ́yìn gbà tí ó bá ní ìmáànì tán ó tó wá máa fẹ́ràn àwọn ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bó bá ṣe fẹ́ràn ní ara rẹ̀ so anábi ni wala tu'minu ẹ̀ létí jẹ́ mùsùlùmí gidi o hatta tahabu àbí kẹ́ máa fẹ́ràn ara yín anábi wa ẹ̀ bá anábi sì ń jọyọ̀ ọ̀rọ̀ yẹn papọ̀ ẹ̀ ní wà lìjánná àbí kẹ́ jẹ́ mùmìnì kẹ́ gbàgbọ́ lọ́ngbọ́ ẹ̀ wà lè ti jó alùgbàgbọ́ àbí kẹ́ fẹ́ràn ara yín anábi ní awala adúlùkùn ala shay'in anábi ní ẹjẹ́ ń tọ́ka yín sí nkankan idha fa'altumu tahabbtum tẹ́ bá ti ṣe nkan yẹn ẹ sì máa fẹ́ràn ara yín ẹni pé tí ó máa fa ìfẹ́ tẹ́ fi rí bi wọ àlìjánná ọlọ́run ọba anábi ní ifṣu salama bainakum anábi ní afṣu salama bainakum ẹ máa fún sálámà kálà rí ara yín ẹni pé tẹ́ bá ti ń kíra yín ẹ rí i pé ìfẹ́ ọmọ dé ẹni tó yẹn bá yanra ẹni lódì ẹ lè fẹ́ràn ara yín o ẹni tẹ́ ìbá sálámù síra yín ẹ fẹ́ràn ara yín so ẹ wo condition tánà bí gbé kalẹ̀ ni ó fi rí pé àfa abú tó ṣe pé tí ọkọ̀ọ̀kọ́ máa kọ́ ẹni tó bá ti lóun fẹ́ bẹ̀rẹ̀ súnà tiẹ̀ ní pé máa yàn yàn lódì àwọn ará lé yín mọ̀dá sí wọn máa so àwọn ọmọkùnrin gẹ̀bẹ̀rẹ̀ àwọn tán jòkó ti yàn wọn gbogbo wọn mọ́ sálámù sí wọn máa tó pé àkókò tó máa kọ́ ọ̀nà wàláhí wọn fẹ́ bá yìí rẹ̀ jẹ́ àtàlùkìyàmọ̀ yẹn jẹ́nu torí tó bá ti kọ́kọ́ sun láti rí àwọn tí wọ́n jọ ń jòkó papọ̀ wọ́n àpàdà sun dérí àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà yóò wá rí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣẹ́ẹ̀sì rí tí òye ń di ìlànà yẹn gangan strategy ti ń lò gangan ni pé ó fẹ́ da àárín gbogbo èèyàn rú kọ̀bẹ́kẹ́ni tí ó ń bẹ lábẹ́ òun tó kó sọ́dọ̀ òun kọ́gbọ̀n kankan mọ́ lọ́dọ̀ ìlú ní ọ̀dọ̀ rẹ̀ nìkan so àwọn kọ́tẹ́ bá ti kọ́ délẹ̀ báyìí njẹ́ ọkọ̀ ọmọ sọ́nà ni pé ìyẹn sálámà sáwọn èèyàn ọkọ̀ kí gbogbo èèyàn lọ́mọ sálámà sí o wọ́n ti gbọ́ gbọ́ àwọn ẹni tí ìbá ti ṣe so ti ẹni tí ìbá ti sara wáyà ìbá ìwọ́n mọ̀ sálámà sí wọn o ẹ̀wọ̀n tánà bí ibi ẹ̀wọ̀n tó ń kọ́ àwọn èèyàn kódà àwọn tó bá dé kí wọ́n kọ́ tó bá ti kọ́kọ́ jọ́ ìwọ̀n tó wọn béèrè ni pé ẹ̀ sílágbájá ṣé mùsùlùmí ni tí wọ́n gbà pé kí lágbájá mùsùlùmí ni dákun ṣé ìsìláàmù lélẹ́yìí o tí ìsìláàmù tánà bí gbé wa lélẹ́yìí sogboro eléyìí ni ó fi mọ bí ìlànà jàbàtà ṣe yẹ bó ṣe yẹrí ibú tó tó ti yé báwọn wàláì àzùn bó ṣe bí ìlànà yẹn ṣe jẹ́ ìlànà eré ibú tó náà ni tó pé ogbó ẹ sàlámù àlékún ẹ kò sí ti yẹ báwọn ẹ̀wọ̀n tá nàbí ń sọ ẹ̀wọ̀n tó ń kọ́ èèyàn ẹ́ so kódà nínú ṣẹ̀mí ayé ànábì sallallahu alaihi wasallam gbogbo náà lápadà dé àkà ìfẹ́ kó jẹ́ pé ìmọ̀ sọ síwájú ni ìfẹ́ mọ̀ sọ síwájú ká tó wá máa so nílùú la apàdàmọ̀ débẹ̀ tó kálukú náà mọ̀ rí pé bí ìlànà ẹni ìṣe wọ́tò náà ni òfin kó bí ayé rẹ̀ dá kó gbé tíra kalẹ̀ kó ní ẹni tí mo ṣe fún yín ni pé mo ka tíra fún yín nìsín ni kò tó bẹ́ẹ̀ pé tíra àdìs láwà gbé kalẹ̀ láwọn ká ẹja mú sọ yóò bọ̀ kọ́rí ká máa ká kò tó bẹ́ẹ̀ ẹ wo láti ọdún mélòó tó ti dé bí ọdún mẹ́wàá sẹ́yìn àbọ̀dún mélòó ti ẹni ẹ kò tó bẹ́ẹ̀ ó sì lu ọdún mẹ́wàá ń bẹ̀ kò lè sọ kí ni asma wa sifat kò lè sọ kò lè sọ àmọ́ kí lọ́kọ́ wọn kò yẹ everybody ń kébè rí mọ́sálàmọ́sá àwọn èèyàn má tí náà ṣe ọmọ ìsíbí jẹun náà ṣe ọ̀pẹ́ bí díá náà ṣe ọ̀sán kìíní kan ọ̀rẹ́ kúlù náà ní kúlù òjúbá náà rẹ̀ ntọ́ ọkọ́ látọ̀dún mẹ́wàá náà alẹ́ nìkan ó ní pé ẹnìyẹn travel lọ sí UK ọ wá ní òun fi ọ̀rẹ́ òun kankalẹ̀ ìgbà tó ń dé uk yẹn lọ́lọ́wọ́ bá la lójú pé a àti kìí ṣe súnà làwọn ń ṣe so nígbà tó ń wá dé lẹ́yìn ọdún méjì òun wá padà ó nígbà yẹn ni ó fi wà ní kùntù ẹni ẹ lóun wá wábẹ̀ òun wá wo ọ̀rẹ́ òun kan tí ó sì rèmí sínú sínú àkídà òun nígbà tó wá dúó láàrin ten minutes wàláhítàláì àpòjúwe tẹ́niyẹn sọ ọgbẹ̀rún mọ́yẹ́sọ yìí ó ní ìsìlá ibẹ́ pé èèyàn dúnú kan èèyàn wá ń sáré kiri ó ní bí bọ́ àti ìjàbàtà sí rí nù pé èèyàn yàrá kan ọkàn sáré kiri báyìí ọkàn sáré kiri wọ́n tó wá ń sáré kiri ọwá ń sọ kí gbogbo ayé ti gbé sí dé gbogbo gbogbo gbogbo nǹkan lẹ́tí ma ẹni ma súnà ẹni ma súnà jí the same thing náà ló tún gbọ́njọ́ òun náà ní àwọn òpèlà ìrà ìrìnlá ṣíṣẹ̀ ní ayé rẹ̀ tó ń lú ní ọkùnrin yìí so ló wá ń bá ọ̀rẹ́ òun sọ̀rọ̀ pé à ah! so òun ni pé gbogbo tí ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn òun ní kàn kankan òun ní eh, Abi Yusuf Abdullah bin Salam radiyallahu anhu qala wàláì tí ẹ tó wá rí bí ṣe wá ń ṣe ohun gangan ohun gangan wá ń kú ń kú ní mọ́ ń kú sára odó náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o odó ohun tó wá tó kú mọ́ láti a ní mọ́ gbọ́kan jò ní wàláì mọ́kọ́ jiyàn pàtẹ́nu sọ fún mi ẹni òun ní wàláì híyà náà ní ìjàmbá tá máa ń lò fún àlọ́wùfà ipe híyà àmúni àà ẹni ó kàn fọ́ọ̀dẹ̀ sí mi lórí whatsapp ni wàláì gbà tí mo gbọ́ báyìí ni eh ó ní ẹ̀wọ̀n náà mo fún wọn gbọ́ ó ní aina Allah ó ní hiya fi sàmà Oni ní ee ah hiya fi sama ah ó ní ajẹ́ pé n tó fi ń lé àwọn èèyàn káàkiri kí ọmọ hiya fọ́lọ́run sí kúfùrù kọ́ nìyí òun n tó fi ń lé àwọn èèyàn kí so ọlọ́run kọ́ sá sànú àwọn èèyàn kọ́lọ́n kọ́ sá sànú kó ṣe àmọ̀nà rẹ̀ kó tọ́ sọ́nà gbogbo àwọn tí wọ́n ń rìnà gbẹ́ pẹ̀lú rẹ̀ kọ́lọ́n kọ́ sá là wọn kó ń bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ yọ wọn kó ń bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ wọlá títóbi rẹ̀ kọ́ wọlá ìjọkan rẹ̀ tọ́lọ́rọ̀ wọn ní ìdádó àbá nam abi yusuf abdullah bin salam radiyallahu anhu qal kun sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul olóhùn gbọ́ta nabi sọ báyìí pé ya ayyuhan nas anabi ni ẹ máa sálámà ẹ máa fọ́n ká kí sálámà máa fọ́n ká láwùjọ bákan náà wa at'imu at'ama ẹ máa fáwọn èèyàn ló ń jẹjẹ wasilu al-rahama ẹ máa dẹ́bí yín papọ̀ ẹwùn kan nítorí wọn máa sánà ní ẹ bẹ́bí jẹ́ ni ẹbẹ̀bí jẹ́ nítorí wọn máa sánà nù wàsọ́lù náàsù ni wàsọ́lù ẹ máa kírun wà náàsù ni yáàmù bàtàwọn ẹ ti sùn ẹ tó wọ́n gbogbo tí ń jẹ́ ìbádà wọ́n kọ̀ọ̀kọ̀ọ̀kan wọ́n ẹ̀ẹ̀kan kàn pé fèrí kan rojú ẹlẹ́jọ́ tánmà nánú ìbá ní kíníkà gẹ́gẹ́gẹ́ pẹ̀yẹ́ wọn ní ìdílé bí kò sí fídíà ẹ̀kọ́ sí fídíà so tadkhulul jannata bisalam anábì tẹ́ bá ń ṣe gúrú àwọn kan yìí ẹ wà aljanna pẹ̀lú àlàáfíà lẹ́wà aljanna rawahu Tirmidhi Imam Tirmidhi lọ́gbà wa qala hadithun ní hadith yóò àdéhìsí ọlọ́láàfíà ní sahih hasanun sahih tufail bin abu bin abi bin ubeish bin ka'b wọn lọ gbọ́rọ̀ yìí wá annahu kana ya'ti abdullah bin umar olóhùn wa bá abdullah umar olóhùn wa máa wá bá abdullah umar wa yaqdu ma'ahu ila suq àwọn àjọ lọ sọ́jà pẹ̀lú abdullah bin umar qala ó ní pé fàyídá kàdáwọ́nà ilẹ̀ sókè táwọn bá dé àárín ìjà lámúyẹmọ́rù abdullah ala suqatin wàlá sahibi bay'atin wàlá maskanin wàlá ahadin illa sallama alayhi allahu akbar wọ́n tí àwọn bá ti gbogbo táwọn bá dé wà ìdá súnmọ̀ yẹmọ́rù ibn umar yóò ma kọjá ala maskatin níbi àwọn ibi tí wọ́n gbé ọjà kalẹ̀ sí ẹnìpẹ́ alẹ́ sakatin bí wọ́n bá gbé ọjà kalẹ̀ sí ẹnìpẹ́ àwọn ọjà tí ọ̀dá àwọn bí àwọn waste product tó bá gbé kalẹ̀ sí ẹnìpẹ́ tí wọ́n máa ń kó àwọn bí àwọn dọ̀tí sí òun àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ń kó àwọn tí ń kó tí Abdullahi ibn Umar bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wà ìbẹ̀bẹ̀ àìtìnàbẹ̀ tó ń tajà kan wàlá miskin àbí tálíkà kan tí abdullahi ibn Umar bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wàlá ahadin kò sẹ́nìkan tí ó rí illa sàlámà alayhi abdullahi ibn Umar sàlámà sí ẹ̀wọ̀n kan ẹni pípù láàrin jà láàrin ìjà tó bá rẹ̀ tí ń rọ́lẹ̀ ń tí ẹ̀ salamu alaikum ẹwùn kan sẹ́wọ̀n ẹwù ṣe sí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam faqala tufail tufail ní faji'tu abdullah bin umar yawman olóhun wá wá bá abdullah ọmọ umar níjọ́ kan ó ní faskini fastataba'ani ila suq ó wá tẹ̀lé mi lọ sí ọjà ajọ lọ sí ọjà ó ní kí n ká sọ́jà kí sì ní ká فقلت له مواقف ما نصنع بالسوق كلا فلو لسني وجع وأنت لا تقف على بي على البيع كيجي كما يا أني وجع كتي أنت نبي ولا تسأل عن السلع كيجي كو سلول بيري وجع ككا ولا تصوم بها كيجي كو فلو ليو وجع نبي ولا تجلس في مجالس السوق أو سنجو قولا عني àárín ìjòkó ọjà láàrin ìjà òní ìjòkó mẹ́ ó ní wa aqul ijlis bina ahuna natahaddath mo wá sọ pé jíká jòkó ń bí ká máa sọ̀rọ̀ pé jíká mọ́jà lọ sáàrin ìjà já jòkó yẹn nìka sọ̀rọ̀ faqala ya aba batnin wọ́n ní ìwọ bàbá ìwọ oníkun láńlá wọ́n ní wa kana tufailu dha batnin sì jẹni tí ọyọkùn wọ́n wá ní innama naghdu min ajli salam ẹwọ̀n kan ó ní ń ta kàn fẹ́ lọ sọ́jà fún nítorí sálámà ni kákàlọ̀ lè kí àwọn èèyàn ṣe ma àwọn ọmọ wọ́nà tó fi àwọn ti mọ́ lára táwọn orí mẹ́ lẹ́yìn àwọn tó mọ́ ẹwọ́n tó anábì sọ fún ẹlẹ́kan anábì ni ẹ̀ lè jẹ́mú mi ní lè kú àlùjánnà àbíkẹ́ mi ní ẹ̀ wá lè jẹ́mú mi ní àbí kẹ́ máa fẹ́ràn ara yín anábì wá ní ẹjẹ́ ń tọ́ yín sọ́nà ní tí ó jẹ́ kẹ́ lè máa fẹ́ràn ara yín òun náà ni afṣú sàlámà ẹ máa fọ́n kíkiri ẹni ká ó ní Abdullahi ibn Umar wá ní tá à ń lọ sọ́jà ni pé min ajili salam kábà lè máa rí àwọn èèyàn kí ni ìyẹn máa ń pọ̀ mbẹ́ ara àwọn èèyàn sálámà sí káàkiri wasallama ala abdullahi ibn umar wa ń sálámà sí gbogbo ẹni tó bá ti pàdé ní ma ń sálámà sí wọ̀rọ̀wá umarikun fil muwatta bí isnadin sahih imam malik àwọn wọn gba hadith yìí wá hadith tó jẹ pé ó ní àlàáfíà ni báwo kayfiyat as-salam ọ̀rọ̀ nípa pé báwo ni a ṣe máa ń sálámà gan síra ẹni bismillahir rahmanir rahim báwo kayfiyat as-salam يستحب أن يقول المبتدئ بالسلام السلام عليكم ورحمة الله وبركاته ويأتي بطريق الجمع وإن كان المسلم عليه واحدا ويقول ويقول المجيب وعليكم السلام ورحمة الله وبركاته ويأتي بواو العطف بقوله وعليكم عن عمران بن حسين رضي الله عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال عشرون ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس فقال ثلاثون رواه أبو داود والترمذي وقال حديث حسن نعم باب كيفية السلام الإمام النووي وني ورنقى بي بعد شما سلام السرين الإمام النووي يستحب أفي أنك يدى أن يقول المبتدئ بالسلام أن تقف كينا قصقي السلام عليكم ورحمة الله وبركاته قوي بامو fayati bi dhamir al-jam'i kullu jamiru jamu yẹni pé kó pé wá pé assalamu alaikum alaikum ní kó wí sọ dábẹ́ kọ́mọ ni alaika wọ́n ni wa in kana al-muslimu alayhi wa in kana al-musallamu alayhi wahidan kọ́ra tó bá ṣe pẹ́ tó ń sálámà sí yẹn ẹnìkan péré ni so mọ́ pàdé ẹnìkan ní ìsinmi assalamu alaikum kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n lọ wa yaqulu al-mujib ẹni tó fẹ́ dáhùn lóhun náà kó ní wa alaikumus salam wa rahmatulahi wa barakatuhu wọ́n ní fàyà tí di wáwù làcẹ́t fi qawli yìí kó lo wáwù síbẹ̀rẹ̀ o wáwù làcẹ́t kó mọ̀ ní alaikumus salam kó fi wá alaikumus salam imran bin hussein wọ́n ní ó hadithi wa radiyallahu anhuma. قال أني جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أني أراكم كواب النبي ووصفي السلام عليكم أني على أتي ولم باو فرد عليه النبي نواد لهم وعليكم السلام لين باتو سلام يتان ثم جلس وأجوكو ẹ̀rí báyìí wọn ò ní kó ségé ní okunlẹ̀ ẹ̀rí báyìí wọn ò ní kó tẹríba kọ̀kọ̀rọ̀ kí ànẹ́bí tó bá wọ́n gbé wá náà ń challenge àwọn èèyàn pé sọ eré táwọn ń sọ fún yín bóyá ẹ̀ tí ìmọ̀ ẹni mahallu nisa bẹ́ẹ̀ sì ni èèyàn gbọ́dọ̀ sí tahriru mahallu nisa ibi táwọn fà gangan ibi táwọn fà ni pé kìí sí pé èèyàn fi kún lélẹ̀ àbí ànábì jòkó ó fi kún lélẹ̀ àbẹ́nìkan wá síwájú ànábì ń bá ànábì sọ̀rọ̀ ó fi kún lélẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ yẹn kìí sì yẹn la ń sọ o a ní èyàn fẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ọwá kúnlẹ̀ kí n tà ń béèrè nù bóyá ó dé ọsálámọ̀ sí tán ó sì kúnlẹ̀ tì í tà ń béèrè nù ẹwọ́n nísìn wọ́n ní wasallama alayhi faradda alayhi thumma jalasa ọsálámọ̀ tán ó sì jòkó faqala an-nabi sallallahu alaihi wasallam anábì ní ashara mẹ́wàá nù ẹni pé ó ti ńlá mẹ́wàá pé sálámà ń lásán ẹnìkan yọ kan lọ sáfà nàbí ní asàlámù alaykum sálámù nìkan lọ sáfà nàbí wípé àlàáfíà ọlọ́run kọ́ máa bá ọ anábì ni ó ti ńlá mẹ́wàá ثم جاء الرجل آخر ثم جاء آخر الميتنا تدي فقال هنا تني السلام عليكم ورحمة الله هني العافية لكم أبا àti ìkẹ́ ọlọ́run ọba rahma ọlọ́run kọmọ bá wà nẹ́bí farad anábì dá lóhùn anábì ní farad anábì dá lóhùn padà rọ́dà ẹ̀lẹ́yìí anábì dá lóhùn padà fàjálàsà òun náà bá tún jòkó fàkàl anábì sọ pé ẹ̀ṣìrún ó ti ní ládà ogun ládà ogun lọ́wọ́ fún ọba yìí thumma jaa ẹnìkẹta tún dé fàkàl òun wá ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ó ní assalamu alaikum aláfíà ọlọ́run kọ́ máa bọ̀ wa rahmatullah àti kẹrẹ wa barakatuhu àti alubarika rẹ̀ kọ́ máa bọ̀ faradda alaihi anábì náà dá padà fún fajalasa ọba jòkó faqala thalathun anábì ní o ti ọgbọ̀n so túmọ̀ sí pé kéèyàn sálámà síyàn tí a bá ṣe àsàlámù ládá tí wọ́n bá ṣe rahma kún ládá mẹ́wàá hmm. baraka kún ládá mẹ́wàá so ẹ lẹ́nu pé a sọ̀rọ̀ lásán a kíra wa lásán ẹ wò ládá tí ó ṣẹlẹ̀ sí mùsùlùmí so lẹ́yìn gan kọ̀yọ́ kó tóyàn ju ẹ káàárọ̀ lọ ẹ káàárọ̀ ẹ ká lọ́sàn-án ẹ ká rúgudu lálẹ́ ẹ nínà tán nírọ̀lẹ́ ẹ dákun kí ni ẹ ká ẹ ká kí dákun ẹ àbí ẹ kú àárọ̀ ẹ̀ṣubú lọ́sàn ẹ̀rí jẹlẹ̀ lálẹ́ sọ́dàkùn kí ni tí gbélé yìí tí yóò tún gba aládàá lọ́dọ̀ ọlọ́run ọba tí lè yọ̀yẹ́ kó tó yàn ẹlòmíràn ní tánbà sálámà sí òun eré ó sì fọ́n kọ́mí kí ọmọ sálámà sí mi kọ́mí kí ọmọ sálámà sí ọgọ̀ níjẹba àwọn yẹn gọ̀ ẹni wọn ó jìnà ó jìnà kọ̀lẹ́kọ̀ ẹ̀sìn rárá sọ ẹ kó tó yàn ẹ wo ládàá lálátà nẹ́bí sọ̀lọ́ ọ̀sán náà tó ní ọmọ ṣẹlẹ̀ síyàn ládá mẹ́wàá èèyàn gbógún èèyàn gbọgbọ̀n lára táàtì lórí pé ẹ̀kan sálámà sí yàn lásán so ẹ̀rí pé náà ni ẹni tí bá ń dìyàn lọ́nà salama, ẹni yẹn aláburúláńlá ni ọ̀ aláburúláńlá ni abẹ̀sìnjẹ́ náà lẹ́ni yẹn so adẹ̀sìnrú náà nílò ẹni báwọn lọ́wọ́n bá kó kó ṣàánú wa kó ṣàlékún àgbọ́yẹ̀sìn fún wa insha allah nífẹ̀ẹ́ ní kárọ̀ṣ pẹ̀lú ògbọ́n gbogbo bí ọ̀rọ̀ ti kúnlẹ̀ yẹn náà àti kẹsẹ̀ bọ́ báyìí nù so àti kẹsẹ̀ bọ́nù so inṣáàlá gbogbo ẹ̀yẹ́ náà ni ọlọ́wọ́ bò jẹ yóò sí lọ́rùn fún wa láti lè dé ibẹ̀ subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà. àwọn ah, tó bá jẹ́ pé ibi tí èèyàn ti fẹ́ wẹ̀ níbi tí wọ́n jẹ́ inú ilé ni ẹni pé tí ó jẹ́ iléèwẹ̀ tí wọ́n kọ́ kọ́lá tó bá ṣe pé kọ́tán kan yẹn kò ní páànù lókè àmọ́ wọ́n kọ́ tẹ́nìkan kan ò lè máa ríyàn ìyẹn léèwẹ̀ ní òhù kò sí ti obòrò mẹ́ àmọ́ tó bá ṣe pé ibi iléèwẹ̀ tí yẹn fẹ́ lò kìí ṣe ibi tí ó bò tí wọ́n kọ́ sórú àwọn ibi báwọn kò yẹ kí wọ́n máa wẹ̀ ní òhù mẹ́ẹ̀ kíyàn ó torí pé kọ̀dá káwọn èèyàn máa rí òkò èèyàn so náà ni àwọn kò sí nǹkan bí aburú kíyàn wẹ̀ ní tó bá jẹ́ léwẹ̀ tó jẹ́ ìtí ó sì bò àbí nínú ilé tó bò so kò sí ti ó burú kíyàn wẹ̀ ní ogun bẹ́ẹ̀ wallahu a'lam náà assalamu alaikum wa alaikum assalam mo fẹ́ kí ìsáàdà ní kékin bèrè question so ká bá ṣe clarification lórí harifi tí alúsàlá salam ní haqqu muslim ala muslim khams rọ́pù salam ayyára kan marid wàtí bá àjẹ́nà sí ti kọ́bí dé parí àwọn ẹ̀tọ́ tí àníbi ká márùn-ún so inú àtàrà ní mọ́ sábà sọ ni pé ẹ̀tọ́ musulmi ànábi pé pé haqqu musulmi ni rọ́pù salam kí yíò dáhùn salamu yìí sàwọn mọ́ sọ pé táwọn afá súnmọ̀ mọ́ sọ pé adam salama tí kéfèrí bá sáàsàn bá kàdá bá lọ́mù sí kọ́ pé adam pé wa alaikum gẹ́gẹ́ bí àfá sí òun ní rárá pé à ní dáhùn rárá ni so bá tó bá sọ́rọ̀ tí wọ́n bèèrè nípa hadith anabi sallallahu alaihi wasallam tí ó sọ pé àwọn ìwọ̀ mẹ́fà ìbomi pé níbi náà pé ìwọ̀ méje sọ wọn ni pé anabi ká pé rọ́dù salam kí wọn dáhùn salama àwọn wa ní ìwọ mùsùlùmí ni anabi ní hakul muslim ipe ìwọ mùsùlùmí ni ó mi pẹ́ ní tí ìbá ti ṣe mùsùlùmí à ní dàlóhùn sunna lẹ́fì ríbi tán lọ gangan òun ni kí wọ́n fẹ́ sọ mùsùlùmí di kẹfìrí ni so lẹ́yìn náà tí ó lànà wọn yẹn wá burú sí òun ni pé yẹn lànà àwọn tí wọ́n ń ṣe takfiri tó wá burú sí ni pé ẹni tí èṣe mùsùlùmí ni wọ́n máa ẹni tí èṣe kèfèrí ni wọ́n máa gbé ìdájọ́ kèfèrí lé látọ̀dọ̀ ara wọn fúnra wọn ó wá burú débi pé intanẹ́bì tó wá ní ọ̀dà ẹlò fẹ́ni tó bá jẹ́ kèfèrí gan wọn ò tó nílò yóò náà anábì ní tí kèfèrí gan bá tiẹ̀ sálámà sí yín kọ́ ẹ sì kí ni ẹ sọ pé wa alaykum even mùsùlùmí gan ẹ lè dá lóhùn wa alaykum so wàá padà tí mùsùlùmí gaba sálámù kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh yẹn lè kí wa alaikum so ìtumọ̀ rẹ̀ náà ni pé n tó wíhun kó máa jẹ́ títì ẹ náà so àmọ́ ìfẹ́ ẹnu tó jọba lérí wọn wọ́n ní àwọn tó lè dáhùn yíò náà so kò síbi tí wọ́n ti right níbi irú àwọn nǹkan yìí so bọ́n bá ní àwọn consider nìyẹn ní kèfèrí ọ̀dà nítànẹ́bí ni ẹ sọ fún kèfèrí náà lélẹ́yìí wọ́n láwọn tó lè sọ kí àwọn tó lè sọ fún so náà ni pé ìlànà yẹn ìlànà burúkú ni so wallahu a'lam náà. Assalamu alaikum. Wa alaikum salam. Please, can a married ruler his husband or husband in the house? Sọ wípé kí èèyàn máa kọrin, so orin tó bá ti ń jẹ́ orin tí wọ́n máa so kò dáa. Ó so àwọn nǹkan tó dáa ni ọmọ fi ń ṣe nǹkan tí láàrin ọkọ àti ìyàwó olùkọ́ ìtọ́ wọn kò sànù náà. Asalaamualeykum wa rahmatulahi. Wa ọjọ́ mélòó ni a lè fi dé ìwọ̀n tí a bá wà ní ìrìnàjò?

abdullahi ibn abbas ó ní táwọn bá lọ sínú àjò láyé anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà táwọn bá ti lo nineteen days yẹn àwọn máa ń kírun àwọn ni so nínú ẹni báwọn so kó ètò máa kírun rẹ̀ pé lẹ́yìn nineteen days àmọ́ tó bá jẹ́ pé ìrìn àjò tí yàn bàbá tí yàn parí tí yàn lọ lè ṣe tí yóò mọ àsìkò tó lè parí rẹ̀ tó sì láǹfààní kan máa ṣe lọ tí tí tí tó fi mọ àsìkò tó wọ́n parí nǹkan tó ń fẹ́ lọ ṣe so wallahu a'lam náà. olórí ní àsálàmù alẹ́kùn. wa alaikum assalam. ìwọ̀n tó wà kàbí wọ́n jẹ́ tí a bá fi tàbátà pàrọ̀ ọ̀rọ̀ kó ọ̀nà ní ìjọ kejì tí a lọ sí ní àlàyé fún wa tí a ó ka ìjọ tí a bí ọ̀rọ̀ náà máa tàbí báwo nítorí pé àwọn kan máa ń kó máa ní ìjọ kẹjọ tí wọn kò sì ní ka ìjọ náà máa. نعم انت النبي صلى الله عليه وسلم وي وني يعق عن المولود يوم sàbẹ̀rìhì á pa ẹran yẹn ni pé ọmọ tí a bá bí ní ọjọ́ keje ọjọ́ tí a bí òǹkà yìí ó ní bí wọ́n ṣe máa ń kànú ṣẹ̀ríà ẹ wọ́n bá ṣe wà ní alẹ́ yìí ní ìsìn báyìí dédé ìsìn báyìí a ti wà ní òru júmọ́ à òru júmọ́ à sọ yẹ́rì pé tí ó fi yéèyàn ẹ wọ́n àwọn bára tó máa ń gba bára káàkiri wọn àwọn obìnrin wọn àwọn àbáwọn ọkùnrin tó máa ń salbára àwọn haúsá wọn irú ni wọ́n ti máa sọ pé dérin jíma ẹni pé òru jíma ti wá so ọ̀sán là ń retí ní tí alfajari bá ti yọ ọjọ́ jíma ìṣẹ̀wá wá ọjọ́ ọjọ́ ìṣẹ̀wá wá òru ní kọ́ máa ń wá ọjọ́ ìṣẹ̀wá tẹ̀lé ọmọ tó bá bí ní èdè ìsìn báyìí àbí wọ́n ti bí láti ìgbà tí mọ́gírìbù ti wọlé ọmọ yẹn ọmọ òru jímọ̀ ni ọmọ ọjọ́ jímọ̀ ni ìjọ àlàmísì ni wọ́n ṣe àkíkọ̀ rẹ̀ ìjọ àlàmísì ni àkíkọ̀ rẹ̀ jẹ́ ní oúnjẹ ọjọ́ keje sàwọn tó bá jẹ pé bí aago mẹ́fà tóru òtí wọ̀ ni wọ́n bí ọmọ yẹn ọmọ ọjọ́ àlàmísì ni àmọ́ ọjọ́ àlàrúbá ni wọ́n ṣe ní òpè ìjọ méjì rẹ̀ tó bá ṣe ń kà nìyẹn so ìgbà míì èèyàn kájọ tí à ń lò yẹn máa ìgbà míì ò ní kà mọ́ ẹrú nìsín tó bá bí mọ́ dédé sí báyìí nìsín a ní pọmọ ọjọ́ jimọ̀ ẹ̀rí pé ẹlòmí òrùpa ka alamisi mọ̀ kò ní mọ̀ pé alamisi ti lọ yányán alamisi ti ó ti lọ báyìí a ti bẹ̀rẹ̀ òru jùmọ̀ à so àmọ́ ṣe ẹni tí ń dàrú yẹn lórí gangan ni pé kán ní pé aago méjìlá náà ni ọjọ́ alamisi ti tán títaku méjìlá bá dúró ẹsẹ̀ bẹ̀rẹ̀ jímọ̀nù irọ́ o lọ́dọ̀ ti ti mùsùlùmí kọ́ nìyí o so náà ni bí yóò ṣe nínú yẹn wọ́n mọ̀ ọ́ àárín náà. Aleykum salaam. Nígbà wo bá ti mọ̀ pé wọ́n kásẹ̀ ìgbéyàwó láàásùn náà lórí Muhammad sallallahu alaihi wasallam ń ṣe lóòótọ́ ni Alfa Albani kò ní ìyàwó kankan kó tó kú. Sheikh Albani wọ́n níyàwó kọ́dà wọn bímọ sọ wọn níyàwó dáadáadáadáa sọ wọn bímọ bóyá ń tẹ́nìyàn fẹ́ wí bóyá Sheikh Islam tèmi ànáfẹ́ sọ sọ àwọn afáàtì níyàwó pọ̀ sọ Alimamu Nawawi gan tá à ń ka yìí gan ọ̀nà níyàwó so bẹ́ẹ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi inú àwọn kọ́dà kìí ṣe inú àwọn tọ́jú àwọn fuqaha kọ́dọ̀ àwọn òdàbá mi náà àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn àwọn ní adab tó mẹ́nu wọn tó kọjá falala tó wọ́n níyàwó irú uh, jaiz náà àwọn òdàbá ni kò níyàwó tó tó pé àwọn fásitì máa ń sọ àwọn ntòfà wọ́n níyàwó àwọn òníyàwó ní tó fasábà bí i níyàwó tí wọ́n ní pé ìṣẹ̀mí ayé tí wọ́n lò ìṣẹ̀mí yẹn lè so súnà ó ní agbára gidi gan ìnira rẹ̀ lè lásìkò òun tó pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí ayé wọn tán lò gan bí amúni àǹtinimánú lé lórí ọ̀rọ̀ ẹ̀sìn kan tí wọ́n máa lè kọ́lá aṣẹ́kù ẹ̀wọ̀n náà kú sí sílẹ̀ ni ìyàwó ló ṣe fẹ́ fẹ́ yàwó so kò sí fọkànbalẹ̀ kò sí ìdúródédé ṣùgbọ́n kan náà àwọn òtún ròyìn sheik ibẹ̀ tí ó tún lówó tó náà bá lówó wọ́n sọ nínú tàwọn sọtálíkà tó ní sheik islam tẹ̀lé rahimahullah so wọ́n yàtọ̀ bí irú wọ́n yàtọ̀ sí àwọn Imam Abu Hanifa so àfa olówó náà ni Imam Abu Hanifa so wọ́n yàtọ̀ sírò àwọn olú àwọn àfa báwọn so wọ́n níyàwó sheik bàbá ní tán dákọ̀ nǹkan náà kì í ni bàbá ní kì í so wallahu a'lam. Assalamualaikum. Waalaikumsalam. Who refuse the person is usually afraid of doing something? What is the thing that the person will be saying before doing that particular? Oh, I'm doing one. ẹyin tẹ́ ni yóò ṣe istikhara náà ni yóò ṣe tí wọ́n lẹ́sìn nǹkan kó lọ lè ṣe náà fìlà méjì tánàbí ni ká ṣe ṣùgbọ́n kan náà torí ṣàdúrà tí anábì ní ká ṣe sí ó sì máa retí ìtọ́sọ́nà ọlọ́run balẹ̀ rẹ̀ kò ní lálá o kò sì nínú kankan ọlọ́run kan yóò ṣe ìtọ́sọ́nà fún lé tí ó máa wà náà. Oyo, no. what is the service perspective on cutting the fingers and with feet? Kí wọ́n máa fi ọwọ́ yín gé ìkànnà kódà kódà fún àlàáfíà gan torí pé kí ni nítorí àlàáfíà ń bẹ lára tí islam fi ní ká gbé kaná torí ìdọ̀tí ọmọ kó sínú rẹ̀ lẹ́yìn náà kò sì tún bá mu kí kaná kó e. so ọba mu kò sí ibi tó dáa so ìdọ̀tí yọ náà lè wà wá jẹ wọn náà kò fún un náà kò mú un nítorí àsálà àlékún. àlékún sọlá. wọ́n yà àdúrà wo ni ọkọ yóò mọ̀ sí fún ìyàwó nínú ǹjẹ́ òtún dá nínú nàbí dá nínú tàbí ká fún aláwo nínú. Naam, àdúrà tí a máa ń ṣe, òun ni àdúrà tálẹ̀sọ̀ sọ́làm ní ká máa ń ṣe ní gbogbo àti èèyàn bá ń bẹ̀rù kankan tí nǹkan yẹn ṣòro. Kí ládùúrà náà, Allahumma la sahla illa ma ja'altahu sàhàlà àmọ́ à ń hàn tú à ń fọ à ń mú múnìyàn ti wá so ẹ máa hàn dọ̀tí ẹ máa kẹ́kẹ́ máa tẹ́ gbogbo ìfún ẹni ẹlẹ́ni mú so kẹ́kẹ́ ntánàmì ni ká ṣe káka káka kò sí ẹ̀rí ẹyọ kan kò sí ẹ̀rí ẹyọ kan sísá bí kan ti hàn tú kò sí ẹyọ kan kò sí kò sí ẹ̀rí ẹyọ kan tí a nẹ́sọ̀lá sọ́lá ti hàn tú kò sí ẹyọ kan so níta anábì ṣe òun náà ní kíkà ẹ̀rí tó wà pé anábì àmọ́ ká sínú omi àmọ́ kíkà fífọ múmú kò sẹ́rí mẹ́ẹ̀ so níta anábì ṣe wa khayrul hadyi hadyu muhammadin sallallahu alayhi wa sallam lànà anábì òun ní lànà tó yẹ kí wọ́n tọ́jú òun lórí wà ń yányá so ẹni tí bá ń bẹ̀rù pé ah, ìyàwó mi yìí tó bí ó ń ṣe ṣe yìí kẹ́niyàn ka wọn àyà rúkìyà kọ́ka sínú omi kó jẹ́ kó máa mú kò sé yìí ó ká sínú omi tó bá ti ká sọ́kò pòtòpò kó máa mú àbí kóbìnrin ẹni tó máa ká kó máa fọwọ́ pa kó máa fi para fúnra rẹ̀ ìyẹn jẹ́ ìṣọ́ ọlọ́wọ́ bá fún un lẹ́yìn náà kó fi lè bí rọrùn so kó máa Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alul husna idha shi'ta sahla àdúrà yẹn náà ni